قال من يتيها من المال لا نورا سميناها على بركة الله راضية أميمي أبيك أريك من لما أقيمي أماد ما لما ما لما بركة لا يوسف ألم يا مقلب القلوب قد على دينك يا مصرف القلوب شرف قلبها على طاعتك يا حي يا قيوم يا ذا الجلال والإكرام سميناها على بركة الله راضية أميمي أبيك أبيك جميلالا أقيمي أمنا لمتنا لما على يوسف اللهم اكفر أموالنا وأولادنا وبارك لنا فيما آتيتنا وعدت حياتنا على طاعتك واحسن أمانة لمن يا رب الرحمين ربنا هب لنا من أزواجنا وذرياتنا وعين وجعلنا للمتقين إماما صلى نبي الكريم وعلى آله وأصحابه أجمعين إنا نسألك الهدى والتقى والأصل والبنى اللهم أعطينا بحلالك ما حرمك وعدلك من اللهم إنا نسألك العافية في الدنيا والآخرة سبحانك اللهم لا إله إلا أنت نستغفرك إليك سبحانك اللهم وبحمدك نسأل الله نستغفرك ونتوب إليك سبحان ربك رب العزة عما يصفون السلام عليكم الحمد لله رب نعم إذا كانت سيدان لكم يراودون ونون إتقام الوفاء الوفاء وحكم الحدة سيكون عن قصيرة الخلفاء الرافدين أول خليفة جسد الله صلى الله عليه وسلم أبو بكر عمر عثمان أبن علي أنا أقول لك أن جوا سبب مسكين لكم àwọn sẹ̀lẹ̀tí ṣètọ́nù àwọn yahood tí wọ́n dá wàhálà rẹ̀ tó dára àárín wọn ìgbàdì kìtìlẹ̀ bá sẹ̀lẹ̀ kìtìlẹ̀ àti àkíkẹ̀rẹ̀ káwà kọ́ńdẹ̀ káwà very very careful kọ́mọ̀lì kú ṣètọ́nù kó lápẹ́ ní ìgbàlápẹ́ nìkan yíwa wọ́n tẹ̀lé àwọn ìgbésẹ̀ sáré tí wọ́n ń làkàlẹ̀ fún wa ẹ̀lì bá wà nínú àwọn tí wọ́n bèèrè ayé tàlùkìyàmà ilé ni ẹ̀kọ́ tí àtàn kọ wa wọ́n náà dúkú ní wájú bí àfihàn àlàyé ẹ̀bọ̀ wọ́n náà kúrọ̀ àwọn ìkẹrin wọ́n náà bá ilẹ̀ ìlọ́lọ́ bí à ń kà lọ́wọ́ wọ́n náà nà lọ́nkà sídìnà alì rẹ́díọ̀ lọ́wọ́ ànìhó ìfìfìtìlẹ̀ tẹ́tẹ́lẹ̀ هذا من خلاف عائشة وكره والزبير يقى سيالي سيدة عائشة رضي الله عنه من مبوا أكي سنة تلحى أكي سنة زبير فاسنا نقول بقوامي يعني الإنسان يعني هو سنة علي وقادني نعم نعم نقول بقوامي سعني ما اسم أسمى مواسيق عائشة رضي الله عنها سيدنا طلحة ني أتي سيدنا زبير ني أتي سيدنا علي رضي الله عنه وقات أبو وقات سيدة سلاويه ذكر أمي ني ولد أمي ني أناني سيدنا ولاك كنا خيار ما بيكو عبد الليد في أمة تقارعون ما كان يقول أمي ني لمن يما جاء أتكوت الشيطان كل بعد ذلك سوا نعم بالبوابة لا يسمى كريه أنا بيقول يا الزحمة العيوة نوبة أبي باب سيدنا علي سراء حسن صيدا وراء كوفا كان ترجيب وطانا دواء هو بيقوى مني سيدة وعبية قولي أنا وضع ما في ذادي عطر عبي مرايز بسم الله الرحمن الرحيم مثلا سيدنا تعكاني بشعين عبي نسعصر في مآد القول بلن كي حسن واسعي أو تسمي على وها بدو بالخروج وانا ما بقى حوجة بكلوها فالسنة معه قريب من تسعة ألف آلاف أو دفع بكلوها بدو بالنين تاوزن بدو بالكلوها ثلثهم من أه... من نهر الفرات وانتادوا ورفري الجاربة وقدر رسلاتهم والباقون رقبان معه او تقنية او تقوى بمواسكة وطلقوا بأمير المؤمنين ما طريق لأمير المؤمنين يعني سيدنا علي رضي الله عنه وحب بهم والكم وكابه gẹ́gẹ́ bọ́nà lọ pé ohun tí ó ti mọ̀já ní ìpàlẹ̀ ó ti ní àwọn búrò kékeré tó kọ́ àti pọ̀jọ́ búrò kékeré máa báyìí ó lè kó àwọn orí tó pọ̀jọ́ láwọ àwọn búrò ìjọba sọ́là tó dàbí àwọn àdúrà rẹ̀ tí máa ṣe ó lè kíkọ́ gbogbo ayé kẹ̀kẹ́ àmọ́ ó fi kúsíkúsí rẹ̀ ìdí wọn máa ṣe dọ́jọ́ ẹsẹ̀ máa fi jẹ́ pẹ́rẹ́sì máa ń gbé omi ìgbà kò ní sórí ayé kẹ̀kẹ́ àmọ́ bẹ́ẹ̀ lọ́dún ìwà ọ̀la òkú àlàálẹ̀ wọ́n jẹ́ ìmọ̀ wàhálà ọ̀pọ̀lọ̀ rẹ̀ káàdì lọ mọ́ra ní ìfẹ́lẹ̀ ìjọba lè mú yẹn ọ̀rẹ́ mọ́ mú lò ó ti wà ẹ̀yà ìtọ́jú mọ́ ní ọ̀rọ̀ wípì wípì wípì àdúrà ẹ̀ ní ṣẹ́ẹ̀tì tó yẹn wọ́n rẹ̀ ló kù sórí kẹsì ìsinmi ilé aláwọ̀ mahadum àti mahadum yìí wọ́n fi wá mọ̀nà fúlàǹtì mọ̀nà bíi فعافينا فيما عافيت وانجابب وقلا تغابب تولنا فيما توليت الله وضعه هو عليه لكلا تموليه وبارك لنا فيما عافيت كنت فوا أولي أماني على كنت فوا واتا بركتي كل شر ما قضيت جابوك السكرات النبي كله فإنك تحد ولا يقضى عليك ولما تلاجون كنت تلاجون ايه اه فإنه لا يجب من عليك ولا دعوه أنت بغني لك أبو كل لا الهي ولا يعيد من عاديك ابنتع بالنيلة الهي بارك ربنا وتعالى لي ولا دعوه أسوري يد جلاله الكواب تجب جلو إنه هو كي كي هو نوري كي سمو عدائي كي ببوري يترك كام ولا تكون سمو عدائي اليوم قولي عبدي اللهم رحمك أرجو فلا تكلني لنفسي كفك عيني مسلولي كان كله لا إله إلا أنت يا باو عمر منجنة قولي ولا تكلن بس مسلولي لتجوبك تجوبك مثل العلامة اللي بنقدر نملكه مسلولي كان كله العلامة اللي بنملكه ìsẹ́gun ní ìdíkù wà mí sí àti ìrìn kan sí ẹ̀rọ àkùnrin kí ni ìfi tẹ́láyé sọ́jà wa lọ lórí tó mẹ́ta ẹ̀rọ kàtí kàtí kì í ọmọ ẹ̀rọ lálẹ́ kálí orí yìí ó ní ọ̀rọ̀ pé ilẹ̀ ìwé adé àtàlù ìsìlám fún ọ̀nkù rẹ̀ gáàs tó ní àdìkọ́ ládùá ó ní ọ̀pọ̀ aláwọ̀mọ̀ èyí àti alùpùpù àfẹ́sì dúnìyà wọ̀rọ̀ àfúrọ̀ ọgbọ́n mọ̀ ń tọrọ dáàbòbò láyà dáàbò kéyà lọ abdullahi bin abbas ń rò pé àdúrà yẹn ó fi ẹrun sí ẹ ọlọ́jì kílẹ̀ tàbí dé wọ́n yá rasulullah láti ẹ̀kọ́ bí gbajúmọ̀ sí ìsúnmọ́kẹ́ wọn níbi ni ya abbas ya amma rasulullah sallallahu ya abbas wọ́n kọ́ àyíkọ́ máa tó kọ́ ọ̀dọ́ ìbò ọlá ẹ̀dá ẹlẹ́dìdìwò ẹ̀ ẹ̀kọ́ ìlú yẹn gbèsè ọwọ́ bí wa báyìí tẹ́lẹ̀ ọjọ́ ìgbìmọ̀ láti kílámà tí wọ́n sáré ní tilẹ̀ tíọ́ òmìnira ní sáré ọgbọ́n tó ní sáré ní ọmọ ìrajà rẹ̀ very short and comprehensive ọwọ́ bí yẹn ìdílé mi wọ́n láwùjọ tó àlà rẹ̀ tó ìdí máa àbí àwọn àbí àfáà ní ṣe tó ti gbé púpọ̀ àjẹ̀lú kan fi ẹni kọ́lá máa tẹ́kọ̀ọ́ bí amẹ́rẹ́ mọ̀mí ní kí láti parí pẹ̀lú amẹ́rẹ́ mọ̀mí ní ráhà bí ní àtúbọ̀ tábà dáadáa ọ̀kà lọ́mù yá àrùn kúfà yá àhàlà kúfà ìfẹ̀yẹ́ra kúfà ẹ̀ǹtì mùkà tẹ́kì mọ̀lókù hajjab ẹni lẹ́ gbógun ti àwọn ọba àwọn hajjab àwọn ọba kẹfìrí ọlọ́run kẹfẹ́ sẹ́gun wọn ẹ̀kùnrin نعم أسكي وعودوك حتى صارت إليكم مواريثهم تجد بوابون وتبادتني وناتم أوقات إلينا أجوا كما إتانا وأجوا لوري أجوا وعنيت الناس كينا توارهم يلوه ولا أدوهم لي وطاوه فقد دعوتكم قد دعاتكم دعاتكم تشهدوا معنا ممكن يتواجد ذلك الوا إخواننا من آل البصرة اللهم يا واقف بصرة فإن رجعوا فذاك الذي نريد لقد يجب أن ينور بهم وإن كان يجب على شيء وإن رج وإن رجع وإن يلجوا دواناهم برفق hatta yabdu jùgbìn ṣẹ́yìn tí wọ́n bá bí ọkọ̀ tí wọ́n gbélé bí wà á bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀lẹ̀ pẹ̀lú ẹ̀lẹ̀ pẹ̀lú ẹ̀lẹ̀ títí àti ìgbẹ̀ta ilé ìrìn àbò sí ọ̀rọ̀ lóòótọ́ مدى امر فيه لا الا اثرناه على ما فيه فساد ان شاء الله اني في الامر كان له مدى امرا الامر كان في له في إسلام القيم وتتولى عن واحد من بعيد إلا أثرناه على ما في سبان أبري فرج ببنتين حوالي لنا بجرة من الله أبري فرج على ذلك إن شاء الله تلقوا الله ثم ندب عطاء ابن عمرو يكون بينه وبين الصلحة الزبير سنة عطاء أوانا رأسه مفادك سنة علي بن باري كون جدي أول láàrin pẹ̀lú jílẹ̀ zubairu àti tó nà kọ́lá ìkọ́lá ohun ìlú ab kọ̀dí ohun ma ìlà olùkọ́wọ̀ jùmáà sílẹ̀ ọgbà wọn sọ̀rọ̀ tó kù wọn sí olùkọ́ àti ìṣọ̀kan àti ìṣọ̀kan ìṣọ̀kan وعظم عليهما برفقة هذا ما صلى الله عليه وسلم يعبدوه هذا ما صلى الله عليه وسلم برفقة قالوا ìṣògbọ́n nípa àlámàrí pípa pẹ̀lú àlámàrí pílẹ̀ kíyà tí wọ́n fún wá kíyà aburú ní fún wa tí wọ́n kò kí kiri ثم قال أكيف تفنى فيما جاءك منهما وليس فيه وصار بعدهم وهذه اللغة تقابل استفادة صحابه لامه بلا كاشي والله نزل بعض صحابه كيف تفنى فيما جاءك السياد انه سيدنا زبير وسيدنا طلحة قوات سلامة بقول زبير قال نلقاهم بالذي أمسك به هم انه في سواء سواء سواء سواء سواء سواء سواء في صلاة لا بأسوا فإن جاءوا من أمالك عندنا في منك قال استحدنا ما دون تبارك الله ورحمه بس في قصص فارق عدم جوكلوة عدم جوكلوة رحيانا رأيوة جناه بما نسمع ترى لأو ينبغي أنه ينبغي أن يبقى قد وصلت من أدبه كان يكون في كل كده وصلني قال أنت لها الآه في شيء سليسي تجد الموت عندما قال بكرة فقال بنا بكرة لهم بنا لكل المؤمنين فنقول بكرة المنوى إلى عائشة رضي الله عنها فقال لها قال يا أمتي ما أقدمت على هذه البلدة أما كل بن ولي كل بن ولي قالت أي بني إسلاء بين الناس بل واسي سلاح قتل قتل قتل سلاح يعني فدعتني إلى ترها وزبير حتى تسمعي كلامي وكلامهما قال نعم. فدعتني فدعتني إلى تلها وزبير حتى تسمعي كلامي وكلامهما قال لا أم موا ومن تسي على زبير موا هو برتني أخرى تعميدي أخرى تعميدي أم موا أحبه وبعثت إليهما وأدرا كده على نفسه في سيدنا زبيرة سيدنا طلعة عميز به سيدنا قعقاع سيدنا قعقاع وصره إني سألت أم المؤمنين ما تقدمها ما أم اليوم ما أم المؤمنين كل بوالي أم وهلا كل بوالي قالت إسلام بين الناس قلت إسلام يعني إصلاحواتي فما تقولان أنتما كل كل يواتي لا تنسي كل مواتي كل يواتي قال متابعان لك من أم أم مخلفان في إيه، أكلي كلا مواتي أبدا فارق kí ìwà sí ẹ́tẹ̀lẹ́ ìjọmọ̀ wá sí ìsìláàfù wá sí náà ni àbẹ́yà parọ̀ àbẹ́yà kírísítà kẹ́rẹ̀ bẹ́ẹ̀ mú kẹ́rẹ̀ àwọn àtẹ̀lẹ́ ìjọmọ̀ wá sí àtìsíláàfù àwọn àbáwà àtìsíláàfù àwọn àbáwà kẹ́rẹ̀ fọ̀kàbìránì mọ́ wọ́n yà hàn ìsìláàfù ní ẹwà fúnmi ìnáwó lágbà tákìrí àtìsíláàfù ní àwọn way forward ní àwọn suggestion sí kíláàsì káfírí àtúnṣe إن والله لئن عرفناه والله لكن ما عتلي تجيب وعيه ولكن إن انكرناه لا يصلح لا عقل كلام بتاعت عقله كنتوني كنتوني قال قتلة عثمان láwọn ẹ̀yà àwọn tó kọ́kọ́ lọ fún ọkọ̀ ẹ̀yà fọ́rọ̀ ọ̀fẹ́ iná ni àwọn tó kọ́ ọ̀fẹ́ náà nìkan ọ̀yẹ́ nìkan nípa àkílẹ̀ láti gbá lọ àwọn tó kọ́kọ́ lọ fún ọkọ̀ àwọn فإن عاد عاد العمل من تلك كان تركا للقرآن قال عمري كان قاسي تعالى كما كان حديث حديث حديث يا يا تسمع القرآن لم قال ما دخل جاء جاء كذا يجيني حتى هو يشكي فينا عثمان قد جاء فينا عثمان شعيدا خرجت ونبقى لنا عثمان قطعوا وقت عليه في ذلك تبيلي جاء في القرآن لا في القرآن اليمني فإن هذا الأمر الأمر إن كان تركا للقرآن القرآن لم قال قد قلتم عثمان من اهل بصرة انا واتوقع سيدنا كلنا وراء بصرة وانتم قبل قتلهم اقرب الى اقامتي منهم منكم يوم قتلتم 600 رجلا عينيجي او قبل قتلهم قبل حتى اوان ولي فوق سيدنا بصرة اقرب الى اقامتي منهم ẹdúró ẹwà súnmọ́tò dúró dédé ìwọ̀n lọ bí wọ́n mọ̀ká pẹ̀lú kọ́tún ìsìnkúnmíà bí wọ́n yẹ́ lókùnkùn kanyẹ 600 tó yàrá mọ̀rí ọ̀dọ̀bọ̀lá ọ̀hún àrọ̀kọ̀ àwọn èèyàn tí kàn wá bí lórí ẹ̀ àti lọ́hún 60 aláàf àwọn ilé wàá fa 600 pounds àwọn bínú ọ̀dọ̀ tí wọ́n lókun wọ́kọ́rọ̀ bí min bẹ́ẹ̀ ni azharikum wọ́n wọ́n jáde kúrò láàrin yìí ìdájú harkus dúnà zuhair wọ́n wá harkus ọmọ zuhair mọ́nà ominikun síkìtì aláàbù wọ́n sì ṣe wáyé tó lè wọ́n kọ̀ sí káwọ́ ti sọ kan harkus ọmọ zuhair ó wà ní àwọn tó ti sọ sí ní osman إن كرمتموهم أنتم كنتم كرمتم ما تكونون تكونان قد فواتي وفيك أنا عيدا ادفع في الانسان كان فلان سنين كان كلمه وإنك تحكموهم فلا يجبكم وتقوى الذين تجدكم فعدلوا عليكم الذي تحدوا كمان ادفع طواتي طبعا جناني أذكرتني في كل كلام سأخنا لأن شرعتنا طلع في في هذا الأمر أعظم مما أراكم تفكرون عملي lọ́ba dúdú títẹ́ kú ìgbà ìlọ wọ́n tún wà lẹ́yìn fìtínà من أنت مناة مد وربيع من آل البلاد اجتمعوا على حربكم وخزلانتكم نصرة لهؤلاء كما سمع هؤلاء ما آل هذا الحدث عظيم وذنب كبير فإن أنتم مناة مدر مناة مدر ورابعة رابعة من عاد البلد كله يحضر اجتمعوا على حرب وهنا ولا لكبرى هذه التكسين وخلانت لكم ليلة ويكر النصرة نصرة الأولاد والبيع وسنة كنا اسمائي وثلاث نصرة رفوها كما اجتمع أولاد أهل هذا العدد كانوا يجب كنت قدامة ọ̀gbẹ́dá ọmọ àbúrò àlámà yìí láyé ìgbẹ́mbù padà sí tẹ́lẹ̀ fún láyé kọ́lá tó ọmọ ìmọ̀mìnì ọmọ ìmọ̀mìnì máa fi wájú ọdún sọ̀rọ̀ ọlọ́dà kúdà pọ̀ wọ́n lọ kọ̀ sílùú àǹtà ni wọ́n pa àká kí wọ́n wá rí nítawọn orí ni wọ́n sọ yìí kí wọ́n wá fẹ́ sọ kára àkóhùn àṣẹpẹ́ ìnà àádọ́rọ̀ amúrò lọ́wọ́ àdúró kú alamari alamari gbogbo báàgì bọ̀wọ́ òhù ogun rẹ̀ ogun táàlì títí wọ́n ní pípẹ́ farabalẹ̀ náà títí kan lọlẹ̀ náà títí ga aṣò ìsànà sàkànà ìsànà tóbi ogun ìjọba ti kọ́ títí kan tó wà lójú àrùn kan náà sa'in an tun bayatun nuna ba su baya fuwa ثواب خير حيث علامة أورب تباسير الرحمة بزرق بكاس بصار لين نتو يريد وعامي جوالدهم لينا اتصال ملنا لأن أنتم بعد أبيتم إلى مقابلة هذا أمر اختماقه عمر يوم الدعواتي يوم تبسيني اسلام ابن رجيم الدوسيني خافته على كان علامة الكوكو كان علامة شركة علامة برمي فأثروا عافية رزقوها وكيف لا تعتبروا كما تعبت فيه Sídà kàkà ní sọ̀rọ̀ àbí? Sídà kàkà ní ní fún ìdúgbòrò àti tọ́hà lè tó díé òfin ìgbàmí ọkùnrin ní mọ̀fáàtì ìlọ̀kọ̀ẹ̀lì a máa kúntù ọba jẹ́kọ́kọ́rọ̀ orí ìjọkọ̀ orí bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kí lè rí ní àwọn méjì wà náà tó kọjá àjẹ́ náà fàkúrò ní kí ni mọ̀fáàtì ìlọ̀kọ̀ẹ̀lì a máa kúntù bẹ́ẹ̀ ولا تعرضونا بالبلاء بقوة في فينا بقوة في فينا الأمال الأمال التوعى نسكت فينا ليس لين تعرضوا له كتاب قلت وقف قدسنا مفرعانا وإياكم يوعد كنتم وعدين سياكم ضبطوا بين الله سبحانه وتعالى إني لا أقول هذا قول وأدعوكم إليه مكرب على أنا من في كيسري فإني لآخف أن لا يتم حتى يأخذ الله عادته من عالي الأمة التي كلا متاعها وبئا ما نزل وإن الله مخلص بدورة إني أكثر هذا الحول من سر ابن سعيد وأدعوكم إلى جملة كيسري فإني لآقف من قيا من جاء ألا يتم حتى تقول أن كلمة تقول حتى تقول يعطيك حتى يأخذ الله حاجته من آل أمة قالوا بحضا من بعد عبد قالوا على أميين الذي كلم تاتي في ذكري ونزل بأما نزل تنتسل في الثلاثين إن هذا الأمر الذي عبث ليس قتل رجل رجل àwọn ọmọ tó wà lẹ́yìn kiri pé dáa kẹ́nìkan kan tó bá ìpínlẹ̀ parí ìpé yẹn nìkan kẹ́nìkan tó bá parí wọ́n á nẹ́fẹ̀rin lẹ́yìn wọ́n á kàbí láti rẹ̀bù ìpínlẹ̀ àwọn bá wà lẹ́yìn àwọn dùkan lọ́nà ìpínlẹ̀ kan tó kún bẹ́ẹ̀ wọ́n mú kàbí kan yẹn kan ìpínlẹ̀ kún bẹ́ẹ̀ wọ́n lè kan ọ̀sán tó wà á fún ta wọ́n á ọ̀rọ̀ tó yọ ṣàyí síbírí ó dẹ̀ ó dẹ̀ síbírí فإن رجع عليه وهو على مثل ذلك سنو الأمر أنا كتبنا علي بقى فرح قبل سنو رسول سوية بين سبيرين بين سلو الأمر كما والله تعالى عالم حتى أدرك درجة إلى علي أبي لما تفضل وانا بعض bẹ́ẹ̀ni àká àwọn ará ọ̀pọ̀ tí náà olúwa kọ̀ọ̀dà tí kìí sínú àrígbà púpọ̀ rẹ̀ bọ́ọ̀rọ̀ abáfẹ́lájọ́ ọ̀sọ̀ àìsàkúgbà lẹ́yìn sí ní àárín ní kò tí kò dáyẹn àmọ́ ẹ̀sùn sí ní àárín rẹ̀ wọ́n dáwà yẹ kiri àwọn akúta làwọn ó ti wà wọláhù tààlà àlọ́ sọ́lá nàbí kàrin wà là yìí wọ́n á sọ àbí àjùmáyìn assalamu alaikum warahmatullahi wabarakatuh naam bẹ̀rẹ̀ àti ìjọba wọn ni wọ́n á sọ 5.3 مواقيد عائشة رضي الله عنها قل لا قل يا ركلي الملا المزي طبعا ايه يا رأي نفسي في ايه بلو نعم شو يقول انا قوم اقول اجب نعم انا اقول اجب جنب الاسلام هنا اه اعتقد منه ní àwọn lè ìjọba ìdílé ni àwọn ìgbà pé ó ń jẹ́ ìrọ̀lẹ́ ẹ̀ náà bí a ti tún wọn bí ojú ọ̀run a ti wá ní ọjọ́ ìwọ́n kàbí àwọn àbí kúndọ̀n kó ní àwọn ní ìròjú ìyàn. torí èyí tí wọ́n mẹ́rin pé ìdílé àwọn bẹ̀rẹ̀ bí ọ̀run kí ni nǹkan kan bá mi ti dákẹ́ gbẹ́sà fún àwọn afárá ní ọlọ́run kọ̀ọ̀kan ló wà ní. ó ní mọ ọba wa yìí ó ń yà ó ní mọ ọba wa yìí mẹ́ta fún wa. àwọn kan bẹ̀rẹ̀ títí ẹ̀dá sílẹ̀ tó yìí ní kámẹ́rà mi. máa ní ẹ̀ka tó yẹ sí kí wọ́n sọ pé nǹkan afẹ́fẹ́ mẹ́rin and twenty years di fún wa ní ìlú sọ̀rọ̀ nígbà láti ìtàkùn ọkọ̀ nígbà bá mi wíìlì sí. ó ní nìyẹn wọ́n bá ti yàgò fún wọn náà lọ́dà àdúgbò pé lọ́dà wọ́n náà kọ́ àdúgbò ìlú náà kọ́ yìí nìsín wọ́n àti kàn á sì máa máa sáré náà lọ́lọ́ lónìí káàdì tàbí àkáàdì tó bẹ̀ kúkúdé ó di Ìjà náà wọ́n gbà máa sọ sí ìgbàlódé lórí ìgbàlódé tó bá gbà tó tó bá gbà lórí nínú yíyọ ọmọ ọ̀sọ̀lọ̀ wọ́n ti dákó tó káàkiri ayé wà náà gbígbà mọ̀ orúkọ ìlẹ̀ lọ́wọ́ ṣé ìgbàlẹ̀ wọ́n àlè ìgbàlẹ̀ àdúgbò òrùka ìnàfàtàjà fún mi wọn àtàjà fún ọyọ wa ẹgbẹ́ àtàjà fún ẹ wá padà wípé ọjà yẹ pé èdè ìlọta ní ibi òrùka náà so ọwọ́ ní àfikún mọ́ nígbà ọjọ́ ìgbà padà ẹni tí mo wá sàkún lára tí mo sàkún sàkún ìṣọ́ ẹni padà padà ìpè ìlú òdòdó tó fún ẹsẹ̀ wáyé lórí ọ̀rọ̀ yẹn ẹni tí ìdílé òun ti kà á ẹni wá sàkún wá sọ fún mi pé ní kí lọ́dọ̀ fẹ́ yẹ pé ọjà tó rà ó ó fún mi tó bá lọ́kọ̀ yàrá ká ká fún ọmọ mi kí ọgbọ̀n ìlọ́ra ẹni lọ́dà ọjà àgbàdo ní òun ti kà báńkà ní pé ní ọba bọ̀ ní oníṣẹ́ ìlú púpọ̀ ìyẹn ká àwọn ilé tó ń ta ayé tó fi tó fi ta padà ó kó fún ẹni tó padà fún àwa padà ìpamọ́ ìlànà pẹ̀lú tó ṣe ẹ̀rá ìyẹn tí kò ti mú àwọn ọ̀dà ní báyìí. àwọn ọ̀dọ̀ àwọn ọ̀dọ̀ wàá bẹ̀ wọ́n àbúrò tí láti ń kọ́ láti dáńgà padà ni àwọn àdúgbò wa pé àgbẹ̀ àrùn ìtìgbàkẹ́yà mọ́nà ìfọ̀rọ̀kà ìdíkà ìdàgbàsíwájú àyè ìfọ̀rọ̀ mo ní ẹ̀rẹ́ ìdájí àmọ́ ní ẹ̀rẹ́ mẹ́ta àwọn ẹ̀rẹ́ ìdájí là àwọn ẹ̀rẹ́ ìdájí wọn là ní wọn gbàgbọ́ àti kan ní five six kan àmọ́ màá kàn sí five thousand to five four point five five thousand to ẹgbẹ́ four point five ìgbà tí wọn lọ ìgbà tí wọn lọ wọn wá pàdé àwọn ọ̀dà àtàmọ́ kò sí yẹn kò sí yẹn yóò fi tẹ̀lé mbẹ́ àbí ìgbà kò sí yẹn kò sí yà wọ́n tọ́ wọn kù ìgbà tí wọn kò fẹ́ amma ko sai dai afirka ya arfa wanda yana kare duk yawon wani àwọn padà gba wá nípa ọ̀pọ̀ lórí ẹni ra yẹn àwọn pàṣẹ wọn lọ. àwọn ènìyàn ẹni ìyẹn bá mu ṣé wọ́n àdáwò padà fún ní àbí. ó dáwọ́ padà fún mi tí wọ́n ti ta fún ten naira ti ta fún ten ń ràn án dáwọ́ padà ta ní ten naira ó wọ́n àwọn àmì ìta rẹ̀ yóò fún kíjà yóò fún nígbà ó dáwọ́ padà fún mi náà mi kí n kọ́ wọ́n ní kí n mọ̀ Thank àwọn mẹ́rin lókù lẹ́yìn lẹ́yìn ìgbọ́rọ̀ mi tó jágbọ́ láàyè àtúntò ìgbẹ́lẹ̀ àwọn mẹ́rin lókù ni wọ́n ní àwọn ìgbàgbá ní láti ìdáwó ní ọdún kẹlò ní ọlọ́run tó di ọ̀rọ̀ rẹ̀ fún wa àwọn mẹ́rin lókù àkọ́kọ́ ìgbẹ́lẹ̀ ẹ̀mí ló ní wọ́n kó kábàlá ti ayé ẹ̀rẹ́sẹ̀lẹ̀ láti ìgbọ́lá yìí àti bóyá àkàtẹ̀ owó àwà ọmọ ọgbọ́ sí àkàtẹ̀ tó ń sọ pé owó bàbá ìwé ọba máa bá láyé tó aláǹkọ́ lẹ́yìn ṣàhádà ọdún kejìlá ni ó tó dọ̀nà yà ìwé ti wà náà fìlànà ọdún kejìlá tó ní bẹ̀rẹ̀ ṣe dáwà ìbúwà ìrìn tó dẹ̀rọ yẹn ńgbà tó ní ìrìn ìsáyọ̀ mìíràn tó dé ìrìn dẹ̀rọ yẹn ṣùgbọ́n ọdún kejìlá ti kàkàlá ni ó di wà ọdún kejì ọdún mọ̀dínà ní zaka àti àwẹ́wáyé àwọn a ra wọn ni ọdún kejì ọdún mọ̀dínà ọdún kẹsàn-án ọdún mọ̀dínà ni hajj wáyé ọdún kẹsàn-án ọkọ̀ ọdún kẹsàn-án tó kú láyé ní hajj wáyé ó ní ìdúrà ní wallahu ta'ala alam. beginning ara mi síbi nípa àlọ́rọ̀ orúkọ ìsinmi kí ní wọ́n ní hajj tó wáyé lọ́wọ́ àmì gan ti lọ sáà lọ́dún yìí nínú àkọ́kọ́ ló lè di hajj lọ́dún yìí orúkọ ìwá níbi sáà mi hajj náà ìdínà ní kókó láyé twenty one days ìdínà ló kó láyé ó di é kí ló kàá bá ẹ̀mẹ́jì wọ́n wọlé ìtọ́ ẹ̀mẹ́jì wọ́n wọ́n dáyé Marwan àti ṣùgbọ́n bin Malik kí lè rántí àwọn ọdún yẹn àwọn wọ́n ti ṣe bí wọ́n wo wọ́n ti ṣe ni wọ́n ti àtúnṣe bí wọ́n wo pé wọ́n wo pé ogun wọ́n ti ṣe ni ó di

kòtò ìsúná náà gbọ́dọ̀ tó lè nìyí wọ́n kò dẹ̀ yẹ wọ́n ní kò èdè ọdún àjúmọ̀ ẹ̀ ọdún ó dà lọ́n pé wọ́n ní mọ́ọ̀mù ní ó dà lọ́n tó wọ́n ń tún bẹ̀ òjì láti ó ní wọ́n ìfọ̀ àìmọ̀ mọ̀ọ̀mù ní ilẹ̀ kíkọlù ń tọ́ ìfọ̀ káàní ó dára wọn àjù méjì nílẹ̀ mọ̀ọ̀mù kò dẹ̀ nílẹ̀ mùsùlùmí ẹ̀yìn ọ̀tọ́ ìfẹ̀tẹ̀dá àwọn àjò méjì nílẹ̀ mùmìnì ní àwọn mùmìnì títí nílẹ̀ ní ìfẹ̀tẹ̀ dá ní ọmọ bára wọn jà àti gbogbo ẹ̀yìn náà mẹ́ta títí sáà ní wọn ó dúró wa ìjọ yìí nìyí. Mọ́mí, hmm. hmm. hmm. المؤمنين ده المحسن المسلمين اللي بتجيبوا عندنا اه مسلم اسلام لا تيجي يقولوا عبدالي يقولوا لا نسلم اخبرني عن الاسلام اسلام المسلم هذا اسلام احنا بحاول بنا يعني اخبرنا عن الايمان مؤمن هذا يعني اخبرني عن الانسان محسن

kárìmù láti ṣe ìròyìn wà lẹ́yìn náà yóò kúrò méjì wọ́n ti yọ wọlé kàdá. wọ́n ní mò láti ṣe ìròyìn wà lẹ́yìn náà. mifrak méjì lọ wà a ní mifrak ètí kọ́ọ̀dù ó kún mò láti ṣe ìròyìn kìkì ní kò ní wà jẹ́ rárá. wọ́n dágbé mifrak ti amàlí ni ájú àmì náà bí kọ̀ wà jẹ́ ó sì mọ̀ wọn rárá ó kọ̀ jù kìkì náà ń jẹ́ ìjọba ìjọba ìjọba ọmọ ẹ̀rọ nifaq méjì ló wà nifaq méjì ló wà munafik méjì ló wà ani nifaq la amali nifaq iṣẹ́ ẹjọ́ ìṣiṣẹ́ ayé ni ọjọ́ máa gbọ́ ìjọba tó bá pé dọ́kítà tó fi mú ṣe ilé ìgbèrè nifaq iṣẹ́ la ètí sẹ́ẹ̀lì nifaq gbàgbọ́ ọjọ́ mùsùlùmí wà náà gbogbo ni ilé ìtukọ̀ náà ذلك بأنهم آمنوا ثم كفروا بدي كفروا انت يا مسلم انت ما مسلم في باسم نزل الإسلام انت يا مسلم انت يا عبد الله تنزع مسلمين يا مادو قال لا تنزع مسلمين يا ما بعد انت يا مسلم هو النفاق الاعتقادي والنفاق البعضني ده هو كفروا هو هو كان قوي tí wọ́n bá kú gbogbo àwọn tí wọ́n yẹ lè wọ́n sálẹ̀ yẹn tó yẹ ká ká àyà wọ́n ti jẹ̀bi ìmọ̀nà mọ́sáàsì náà ìyá lè jẹ́ òkè ọdún ọmọ kìlọ̀ bẹ́ẹ̀ni ọdún bá ní bí bá ní bí yẹrẹ wò bí bá ní bí yẹrẹ wò àwọn ọmọ kan kura ni ẹgbẹ́ gbẹ̀rẹ̀ rẹ̀ fura wọ́n yẹ lọ́jọ́ tó ilé yìí ó ìbìyànjú kéré ìbìyànjú lọ́jọ́ ẹ̀kí òsì là. àgbàbí pé kí èèyàn lè kí àwọn èèyàn bí kìbìrì máa ń pè yóò lè kí èèyàn rẹ̀. Ìjọba náà máa fẹ́ mi kèfèrí nígbà náà fẹ́ ń bí ìyàlẹ́ òní nígbà àbàfọ̀. Láàgbé ni wọ́n dá o, ọlọ́ba àtàánú wa o, ọlọ́run bẹ́rù bà wá o, ọlọ́run fúra mọ́ ga o. Ìjọba náà nìyẹn ti àmọ́ òun sàdúrà fún òkú yẹn. Àwọn ọ̀pẹ̀ tó ń lọ إني بجاز الرب أن يكفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان بكل يوم فلو ما سبقت بالإيمان Gracias. Lára lórí bá wá tẹ̀lẹ̀ tó gbogbo fánìlì, òfin tó rọ̀ lẹ́sẹ̀ rọrùn, ẹni tó jẹ́ bí bàbá wá èkó ìlú agbára ní wọn ní ìgbẹ́ gbogbo àríyá. Kí ni ṣé èèyàn kọjá ìlú lọ́rùn yìí? Kí a bá ń pè nǹkan yẹn pàtàkì lọ́wọ́, àbúrò bari a su sabo ba mun ga ku tantu da rabi bari a su sabo àríwá tí wọn àríwá ti jẹ tí gbogbo tí wọn sáré wọn já pẹ̀lú ọgbọ ọwọ́ àpamọ́ sí ìgbà tó wáyé tí wọn wá gbé àríwá ti jẹ ní wọn ní àwọn ìgbà ọmọ yìí ń ṣe ọmọ mọ́tò gbọ́dọ̀ ká wọ́n kàkà láti kó ní mọ́tò yìí àkájú náà ju àwa la lọ náwó ní ìpínlẹ̀ yìí láti ìpín láti fi ọ̀sẹ̀ ní ìṣòro ìgbà rẹ̀. ọjà ìṣòro ní ọkọ̀ ọkọ ó ti wá di ní àná lójúmọ́ àná ó fi ọba ọgbà àwọn àgbàbà ń bèrè òkun àwọn bàbá mẹ́ta àwọn bàbá wọn làwọn fúra ọwọ́ lọ bí àpapọ̀ àwọn ọba ti gbé lọ. wọ́n náà lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ ìwádìí kan lè lọ ojú àbára tó bá lè lọ. ó lè tó lè lè máa bá ní òkú pẹ̀lú kọ́ tó bá lè yá máa sọ lọ́wọ́ òkè tó bọ́ ìgbọ̀ta ìdíwọ́ eléyìí tẹ́yìn àti ẹnikẹ́ni kan sọ nù àwọn tó jẹ́ bí àjù àti ẹ̀ẹ́dínú ọ̀dá ìdíjú ẹbí ọ̀dá ọ̀dá mú tí ọba ń pè é sí nǹkan dáa ni àtúntò ìsàbùrú bẹ́ẹ̀ àtúntò ìsàbùrú àmọ́ àbúrú yẹn ò ti bẹ́ẹ̀ káà ẹ̀mọ́ àwọn ọ̀pẹ́ sára yìí bá bá bẹ̀rẹ̀ òkú òkú tí ó lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ tó ṣe ọ̀pọ̀lọpọ̀ àmọ́ ń bá ti bá ti bínú ẹlọ́bìnrin